èmi balẹ̀ gbẹ̀rún ahọ́n fún yìn olùgbàlà ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun oore rẹ̀ tó ọ̀pátá ayérayé ibi ìsájú olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù wá tó fi ṣẹ́ ogun rán àdàgbà àmọ́ pààrọ̀ oyè bíṣọ̀pù àti àpọ́sítọ́lì ọkọ wa balógun níbi tí ogun ti ń lé oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú olúwa wa ọlọ́run wa bàbá wa ẹni bí ọkàn wa ọba tí ń jẹ́ èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù jehova jire wa nìyẹn o ìyẹn ni ọlọ́run olùbùkún wa jehova mekadiskem ọlọ́run olùyàsímímọ́ wa bàbá tó bá wa ṣe olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tó ní ká wà láyé ká wà láyé ká wà láàyè ara wa a ò dòkú a ò sọmọnù a ò sọkọnù ọlọ́run ò jẹ́ kí omi tán lẹ́yìn ẹja wa ẹ̀ṣẹ̀ kò yẹ ká máa dúpẹ́ fún bàbá yẹn bàbá dáadáa ọlọ́run tó lè gba ìgbà wa ọlọ́run tó lè sọ òkè dilẹ̀ ọlọ́run tó lè mú ẹ̀ tó lè mú ẹrú kó sọ dọba ọlọ́run tó lè rọba lóyè ọlọ́run tó lè fọba jóyè à bàbá dáadáa a dúpẹ́ yín torí pé ṣeun tí àánú yín dúró láéláé àwọn ẹlòmíràn máa ní kí ni arábìnrin gbogbo gbàrà ní ká máa yan ọlọ́run lógo ẹ wo ẹ sì jí láàárọ̀ ẹ sì pápá yín ṣe gbé ẹgbẹ́sẹ̀ yín ó ṣe gbé ẹ lanu ọ̀rọ̀ jáde ẹlòmíì kan ti jẹun léyìí tílẹ̀ mọ́ ẹ ẹ ti mú mi ẹ wo kékeré léyìí tó kù torí pé bíbélì sọ wípé gbogbo àwa tá a bá ṣì wà láyé ní ìrètí ṣì ń bẹ fún wa kí ló wọlé tẹ̀ máa dúró kẹ́ máa yọ̀ nítorí pé kí ni ṣé ní gbogbo nǹkan tẹ̀yìn rò pé òkè ìṣòro yẹn kékeré ní báyìí níwájú olódùmarè kékeré ní báyìí níwájú jésù ṣé ní gbogbo àdúrà tẹ̀yìn tí ń gbà yín tẹ̀rọ kó dàbí ipò ọlọ́run kò tí gbọ́ ẹ lọ máa dunnú lé lórí ẹ máa yin ọlọ́run ẹ máa dúpẹ́ lórí torí pé kí ni kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan láti tán gbogbo ìṣòro wa kò gbọ́ Ọlọ́run ní ìṣẹ́jú kan kò gbọ́ Ọlọ́run ní odidi ọjọ́ kan láti dáhùn sí àdúrà wa kí ló wá dé tẹ̀yìn wọn aronú tẹ̀wá kárí jọ ẹlòmíà ní òun ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ ó lè ládùúrà ọgbà ń ṣọ́ọ̀ṣì àwọn ó lè ní pásítọ̀ àwọn òṣè ó lè ní àwọn aláàánú ẹ wò ó Ọlọ́run ò sì kọ́ wọn pé ká ràn yín lọ́wọ́ ni ẹ̀yin ẹ kọjú sí Jésù ẹ sí máa bọ́ sọ kẹ máa kẹ máa sọ gbogbo àwọn àyájọ́ inú bíbélì bíbélì sọ wípé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ ó dẹ̀ ní kí ayé àti ọ̀run kó tirẹ̀ kọjá lórí kí nínú ọ̀rọ̀ òun báyìí kì yóò lọ láláìṣẹ́ kí ló wọ́n dé tẹ̀ wá dó lórí ọ̀rọ̀ ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń wojú ọlọ́run fún yẹn kò sí èyí tí ò sí nínú bíbélì o èyàn ẹṣí yẹn wà lẹ́gì nínú bíbélì kí wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ fọlọ́run eléyìí mo fi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa Ògo Ìgbàlà lórí Orísun hmm. ẹ mọ̀ pé tá a bá ti lórí Ògo Ìgbàlà àwọn bàbá wa nínú Olúwa máa wọlé wá láti bá wa sọ̀rọ̀ ọlọ́run àwọn olórin ẹ̀mí gan-an tún bá wa dá sí i torí pé lórí ètò Ògo Ìgbàlà yìí gbogbo àwọn ọmọ ìjọ wa pátá àfi kí gbogbo wa wọlé ìjọba ọlọ́run o àwọn òwà ní fìyín ìlàjọ máa máa tira ara níta máa fi rí jésù ní inú ògo ẹ ṣẹ́rí lónìí nǹkan kékeré báyìí ni mo mú wá fún yín kí wàá ní nǹkan náà ó ní ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ ẹ bá mi gbé bíbélì yín kẹ́sí sí inú ìwé kọ́rìntì kínní orí kẹtàlá ẹsẹ̀ kínní kàbá ẹ̀ wípé ó ní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí idẹ tí ń dún tàbí bíi Kimberly olóhùn gooro ẹ jẹ́ kí n lọ sí ẹsẹ̀ kẹrin ó ní ìfẹ́ á máa mú sùúrù á sì máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga hallelujah ṣẹ́rí lórí ọ̀rọ̀ ìfẹ́ tí wọ́n mú wá lónìí ah ṣẹ́rí tó bá jẹ́ pé ìfẹ́ wà láàárín wa ni àwọn ọmọ ìyá ò ní máa jà o tí ìfẹ́ bá wà ní ilé Ọlọ́run àní máa bínú sí pásítọ̀ wa torí àwọn pásítọ̀ wáyà ẹlòmíràn náà ẹ̀wọ̀ pásítọ̀ àwọn ìwàásù tó ti ẹ̀wà yàn yẹn òun ló ń bá sọ nítorí pé òun ti lọ sọ̀ṣọ̀rọ̀ òun fún ìyàwó pásítọ̀ ṣe rí ìyàwó pásítọ̀ táyé sọ̀ṣọ̀rọ̀ yín fún yẹn ó lè má délé wí fọ́kọ ẹ o ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn tó ní ẹ̀mí mímọ́ bá gun orí àga ìwàásù gbogbo nǹkan tí Ọlọ́run bá fẹ́ kí àwọn ènìyàn ẹ̀ gbọ́ pátá ni Ọlọ́run máa fi fún wọn tí wọ́n dẹ̀ máa fi ṣe wàásù ẹ̀yà wa máa bínú ẹni ti tú àṣírí ah ẹ wo àìnífẹ̀ẹ́ ni o torí tó bá yẹ pé ìfẹ́ wà lọ́kàn yín ẹ lè wá padà sí nǹkan bá rú yín lójú ẹ padà kẹ́ bí ẹni yẹn ẹ jọ máa ọ̀rọ̀ irú mi lójú ṣé báyìí ló ṣe rí tó bá jẹ́ pé a nífẹ̀ẹ́ ara wa ni a ní máa ṣèkà fún ọmọnìkejì wa ẹlòmíì tara ẹnìkan ló mọ̀ ọ́ àfi kó dáa fún mi àfi kó dáa fún àwọn ọmọ mi ẹgbẹ́sẹ̀ lítà ẹlòmíì pé kò ẹni àmọ̀rí ìbá kú kò yẹ kó rí bẹ́ẹ̀ agaga wa sá sẹ̀ pẹ́ra wa ní ọmọ ọlọ́run kò yẹ ká máa jẹra wa lẹ́sẹ̀ rárá bíbélì ní ìfẹ́ á máa mú sùúrù á sì máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara èmi lè má gbọ́ Yorùbá púpọ̀ ṣùgbọ́n kí là ń pè ní ìlara ṣé òun nìkan ni ṣé òun nìkan ló mọ̀ ṣe ni tó bá ní kọ́ wá kọ́ wá kọ́ wá kọ́ wá lídìí orin nínú akọrin òun náà ló máa pè tó ṣé òun nìkan ló mọ̀ ọkọ ni ṣé ṣe rí kíní kan máa ṣe mí àgàgà àwọn tó wà mi ò sínú akọrin o ṣùgbọ́n mo máa mọ kíní yẹn mo ti máa rí bóyá ẹ pé ẹlòmíì wà worship ló gùdù sí gbogbo ọlá ọmọ strength ara wa kan máa ń tanra wa ń gbà mí ni o ẹlòmíì worship nítorí pé tó bá bẹ̀rẹ̀ sí ní worship báyìí ẹlòmíì àti kúnlẹ̀ ẹlòmíì àkáwọ́ sókè ẹlòmíì àti bẹ̀rẹ̀ sí ní sunkún torí pé kíni bí ìgbà tíyàn connect mọ́ Ọlọ́run ni ẹlòmíì praises ló mọ̀ ṣe jù ká máa yin ọlọ́run lógo tí ẹlòmíín bá gba microphone tó bá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run báyìí ẹni mọ̀ pàtàkì bá bàtà yín tó bá bẹ̀rẹ̀ sí ní máa jó ijó gidi ẹlòmíín dẹ̀ ní bóyá káka bíbélì bí pásítọ̀ ṣe ń wàásù ká máa ka bíbélì kò ní fi kàn pé méjì ìṣẹ́jú kan náà má ti pè bẹ́ẹ̀ ó ti ṣí ẹlòmíín dẹ̀ títí ẹ̀ bóyá kó máa wàásù olúkálukú ló fún wa lẹ́bùn kí ló ta wá ń ṣe lára ara wa ṣé rí kò sí òkú kò sí kọ́ máa rojọ́ kọ́ máa torí wọ́n ní àwọn kan comedian ẹ̀rọ ẹnu wọn yìí náà ní tẹ́ bá ti pè wọ́n owó gidi lọ́n fi ń pè wọ́n ní ìsinyìí o ẹ̀ pè wọ́n wá wá síbi event yìí wọ́n á sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ inú yín á dùn program oníbọ́rìn ẹlẹ́rìn wọ́n dẹ̀ gbowó wọn. ẹlòmíì ká organize show ni wọ́n tún náà wọn kan yìí wọ́n ṣe event kò sí ẹnikẹ́ni tí ọlọ́run dání kòrò fún even níní ọlọ́run kò sí kòrò fún ènìyàn ọlọ́mọ yóò tiẹ̀ mọ nǹkan kan irọ́ ni ó mọ nǹkan ẹ̀ tí ìwà lẹ̀ kẹ́ mọ́ area tó good sí ni kí ló wá dé ta wá ń ṣe ìlara bíbélì sọ pé ìfẹ́ kì í ṣe ìlara ṣé òun nìkan ni òun nìkan lọ́gbọ́dọ̀ ní kó kọrin last week òun ló kọ òun ló lead orin wíìkì iná òun lọ́tún ní kó lead orin ìwọ ṣe dúró dàsìkò tiẹ̀ ẹlòmíì àwọn abínú àná wọ̀ ṣọ́ọ̀ṣì wọn ó lè lọ́rùn àtọ̀gá akọrin tí ń ṣe nǹkan kan pọ̀ ọlọ́run àwọn àṣàánú wa ṣe tẹ̀lé lè tó máa ń dùn kásẹ̀ wà lálá ìgbàgbọ́ ló ṣe síyàn ẹ wo kìkì ò tiẹ̀ lè dùn mí torí pé kí ni kò sí ìwà tẹ́ ẹ̀ fẹ́ lè bá lọ́wọ́ aláìgbàgbọ́ ṣùgbọ́n àwa táwa sọ pé ọmọ Jésù tájọ́ ń gbàdúrà lábẹ́ orí ọ̀fẹ́ kan náà tí pásítọ̀ wa jọ ń gbàdúrà fún wa tájọ́ ń ṣe àmì kí wọ́n dé táwa ń ṣe lára ara wa láàrin àwọn pásítọ̀ sí pásítọ̀ nǹkan bí assistant pásítọ̀ ló mọ̀ wàásù ṣe ju pásítọ̀ lọ ó tán o ní pásítọ̀ bá ní fásitát láàyè mọ̀ ṣèbí tó bá fẹ́ láàyè ni ó máa fi ṣáìn kí là ń ṣe lára ara wa fún ẹlòmíì tó bá yẹ pé pásítọ̀ tó kéré sí nínú ráǹkì ló fẹ́ wàásù inú ọ́fíìsì tẹ̀sí máa rí pásítọ̀ ibẹ̀ ló máa jókòó sí o kò lè jókòó sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ tó kéré sí i ah! ọlọ́run á jẹ́ ká lọ́run àpáàdì nídìí iṣẹ́ ọlọ́run tá là ń ṣe yìí o torí kí ni ẹ̀ máa ń kọ èmi lóminú torí pé ọmọ wa kéré wa kéré ìṣẹ́rí ọjọ́ kan kò ṣe nàìjíríà yìí mo wà ní church mo wà nínú service lọ́jọ́ yẹn ó yà mí lẹ́nu nǹkan tó ṣe ní church yẹn lọ́jọ́ yẹn ọmọ kékeré ọ̀dọ́ ni youth wọn ò ṣe special program o ṣọwọ́n pé gbàgbọ́ tó special program bíi youth program àwọn ọ̀dọ́ lákọrin àwọn náà wà ọjọ́ yẹn wọn ò ṣe special program kankan normal Sunday service wọ́n parí first sódà kan parí first wọ́n ṣàní pásítọ̀ wa gorí àga gbogbo àti rò pé pásítọ̀ ló fẹ́ wàásù pásítọ̀ bá ní ẹ òun ní kan náà àwọn ọmọ tó rí kó tẹ̀ tí ń ṣe dáadáa ó dà pé youth church ló wà bóun kò dẹ̀ fẹ́ fún láǹfààní kó tiẹ̀ wu òun lénìí kóun kò dẹ̀ fún ọmọ ẹ̀ láǹfààní church ńlá ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o lọ́jọ́ sunday service kì í ṣe service àárín ọ̀sẹ̀ o ó kàn tiẹ̀ wu òun pé torí pé ọmọ náà ah kóun ṣe encourage jẹ́ pé torí ó ń tiraka láàárín àwọn ẹgbẹ́ kó wàásù wọn dẹ̀ fún ọmọ ẹ̀ ní ní opportunity ó dẹ̀ gun orí àga wàásù ẹ wò sà ẹ̀yin dáàdi mi àti mọ́mì mi gbogbo àti pásítọ̀ tó senior àtẹlẹ́ tó kéré gbogbo ọlọ́jọ́kọ̀ ó mọ iṣẹ́ ń wàásù náà ṣe ń ṣí bíbélì tọ́dẹ̀ ń gbọ́ àmọ́ ń sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ tí ò tiẹ̀ sí mari níbi táwọn pásítọ̀ àgbàlagbà pásítọ̀ àwọn àwọn àgbà wà kí ni wọ́n fẹ́ múlò nínú ọ̀rọ̀ tọmọ yẹn sọ lọ́jọ́ yẹn ó ní pé gbogbo alamọ̀ wípé gẹ́gẹ́ bí òbí tá bá ní kí ọmọ wa lọ driving school kó lọ ọkọ́ mọ́tò wà tẹ́ ẹ gba tíṣà fún pé kó máa kọ ó ní tán máa kọ kọkọ tí driver yẹn bá sọ pé ah ọmọ ilé tí wàá mọ mọ́tò ìwọ ó ní kí lẹ máa ṣe ẹ̀ ń sọ pé òkè ó sì mọ mọ́tò wa ẹ̀ náà fẹ́ rí bó ṣe mọ̀ ọ́ wà sí o ó ní ní bàbá yàrá wà jókòó tiẹ̀ ọdún yá gbé mi dé junction bíi mẹ́ta ń bẹ̀ yẹn ọmọ yàrá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò bàbá rẹ̀ ẹ̀ẹ́n ó ní torí pé pé ọmọ yẹn bá a má jáàmù bàbá yẹn gbọ́dọ̀ mọ̀ pé ó ti mọ̀ ọ́ wà kò tó bọ́ sẹ́sìpẹ́ ó ní nǹkan tí wọ́n ṣe fún òun lè ní nìyẹn ṣẹ́rí inú mi dùn ní ọjọ́ yẹn tó bá jẹ́ pé pásítọ̀ yẹn jẹ́ ẹni tó ń ṣe ìlara ni ṣé ọmọ kékeré láàmà ní ọmọ kékeré ọmọ yẹn dẹ̀ wá sún ní ọjọ́ yẹn tó pé inú gbogbo wa dùn ẹjẹ́ ayé ṣe lára láàrin ẹgbẹ́ akọrin láàrin inú ìjọ láàrin olùṣọ́ àgùntàn sí olùṣọ́ àgùntàn tẹ bá ti rí pàánù ẹtí Ọlọ́run wà ní inú ayé ẹnìkan ẹ jẹ́ kí táwọn náà bá fẹ́ ẹ jẹ́ ká bíbélì ní pé kí a béèrè pé èèyàn fi fún wa ó ní ká kanlẹ̀kùn kó òun ó ṣe nǹkan tẹ̀mí bá fẹ́ èmi máa ń tọrọ lọ́wọ́ èmi ò fi tèèyàn tọrọ pé àwọn bó ṣe fún lágbájá rárá ó bọ nǹkan sí lágbájá go through kọ́lọ́run tó dáa èmi máa sọ fọ́lọ́run nǹkan tí mo fẹ́ rè Ọlọ́run dẹ̀ máa ń gbàdúrà pé ní orúkọ Jésù kékeré tèmi ọmọdé mú wáyìí tó eh, ọmọ kí yín káàbọ̀ padà àti bọ́ sí ìpele ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kí n tó pe àwọn bàbá mi nínú olúwa wọlé ẹ jẹ́ ká kọ́kọ́ ṣí bíbélì wá sínú ìwé ìrere johannu orí kìíní ẹsẹ̀ kejìlélógójì john one forty two tí ó kà báyìí wípé ó sì mú un wá sọ́dọ̀ jésù jésù sì wò ó ó wípé ìwọ ni simoni ọmọ jona kéfà lè a ó sì máa pè ọ́ ìtumọ̀ èyí tí jẹ́ pétérù àkòrí ọ̀rọ̀ wa lónìí ni a mọ̀ sí orúkọ tuntun kí ni mo pè é orúkọ tuntun àbàbá mi nínú olúwa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn wọ́n wá láti C&S Unification alá àgbàdo òkè odò local government àwọn ni Reverend Dr. Ọlámilékan Dùbí dádì wa ẹ mọ́kàn bá ń kí àwọn aráalé ló tọ́jọ́ mẹ́jọ. mo kí gbogbo ẹ̀yin aráalé o mo gbà á ládùúrà fún yín lórúkọ Ọlọ́run ọdún yìí máa san wá. àmín jésù. wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣe ètùtù. àmín o fún orílẹ̀-èdè yìí. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé a gba aládùúrà fún yín o ìbànújẹ́ ò ní wọnú ilé yín. àmín jésù olúwa wa. àmín dáàdì kí là ń pè ní orúkọ tuntun. orúkọ tuntun ìyẹn ni pé kéèyàn tó lè gba orúkọ tuntun ó ní láti kọ́kọ́ dá ẹni tó ń jẹ́ jésù mọ̀ hmm. tí ò bá ti mọ jésù kò lè ní orúkọ tuntun orúkọ tuntun bẹ̀rẹ̀ láti irú ìgbé ayé rere hmm. kéèyàn gbé nínú ìwà mímọ́ hmm. kó dẹ̀ mọ Kristi kó dẹ̀ jẹ́ Kristẹni tòótọ́ kó má jẹ́ Kristẹni àfẹnujẹ́ hmm. nígbà tá a bá ti jẹ́ Kristẹni tòótọ́ ta ti mọ Jésù ní Olúwa àti olùgbàlà wa nínú rẹ̀ ló ti máa fún wa ní orúkọ tuntun tí àwọn èèyàn máa fi pè wá tó dẹ̀ jẹ́ wípé nígbà tá a bá ti gba orúkọ tuntun yìí orúkọ yẹn táwọn èèyàn bá ti fi ń pè wá òun ló máa yí ìgbé ayé wa padà kì í ṣe wípé bóyá wa gangan la máa yí ìgbé ayé wa padà fúnra wa ọ̀dọ̀ ẹ̀ ní ìbùkún àti ọlá wà hmm. òun ló lè yí ló lè yí orúkọ wa padà sí ìyí tó fẹ́ kì í ṣe ìtawà ń jẹ́ hmm. torí ìtawà ń jẹ́ yẹn ogun ti dàpọ̀ mọ́ hmm. nígbà tá a ti dẹnu ayé nígbà tí wọ́n ti bí wa ní ìbíbí ènìyàn ó ti dàpọ̀ mọ́ ogun ògo tí orúkọ yẹn gbé wá ò padà ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n tá a bá mọ Jésù ní Olúwa àti Olùgbàlà tó ti ta bá mọ̀ ní olúwa tó lùgbàlà orúkọ yẹn nígbà tó bá fún wa ní orúkọ tuntun ògo yẹn á bẹ̀rẹ̀ sí ní máa farahàn mm. bó ṣe rí nìyẹn. Mm. tí ọlọ́run bá fún wa ní orúkọ tuntun ṣùgbọ́n ṣé gbogbo èèyàn lọ́lọ́run máa ń fún lórúkọ tuntun àti pé àwọn owó gan ló nílò orúkọ tuntun tó yẹ lómi àmà wò pé hmm, kí lóun tó fẹ́ forúkọ tuntun ṣe eléyìí tó ń jẹ́ yẹn ti tẹ́wọn lọ́rùn. ẹ ṣe àtọkùn gbogbo èèyàn ló nílò orúkọ tuntun gẹ́gẹ́ bí mo ṣe sọ ìdí tí gbogbo èèyàn fi nílò orúkọ tuntun ni wípé tá a bá wọnú ayé yìí mm. ẹ pe i pé bíbélì sọ fún wa pé bí májẹ̀mú àtijọ́ ò bá ní àbùkù mm. a ò ní wáyè fún májẹ̀mú titun mm. jésù dẹ̀ ni májẹ̀mú titun yìí ìdí tá a fi nílò orúkọ tuntun nìyẹn májẹ̀mú àtijọ́ ti ní àbùkù nípasẹ̀ ìrúbọ oríṣiríṣi ìrúbọ yìí ti fa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀kẹ́jẹ̀ sí orí ọ̀pọ̀lọpọ̀ tó ti bà orúkọ wọn jẹ́ ṣùgbọ́n torí ẹ̀ ni Ọlọ́run ṣe wá rán Jésù wá gẹ́gẹ́ bíi májẹ̀mú titun láti fún wa ní orúkọ tuntun. Hmm. wọ́n rán Jésù wá gẹ́gẹ́ bíi májẹ̀mú tuntun láti fún wa ní orúkọ tuntun èwo là ń pè lórúkọ àtijọ́ torí tá máa ń sọ̀rọ̀ nípa orúkọ àwọn Yorùbá gan wà pé orúkọ máa ń ro ó máa ń ro ọmọ ẹ mọ̀ àwọn Yorùbá máa ní bó bá ṣe fẹ́ torí èèyàn kan wà nínú Bíbélì tán ló bímọ nínú ìrora àti pé tá a bá tẹ̀ máa wo ẹ̀sáǹpù wá wo ẹ̀sáǹpù jábésì ṣé ọlọ́run fún jábésì ní orúkọ tuntun kí ló dé tí ọlọ́run fún fún ní orúkọ tuntun ṣé ó wù kó gbọ́ orúkọ tuntun nàbọ́ ọlọ́run kàn wò pé wo jẹ́ kí n pàrọ̀ orúkọ ẹ̀. ẹ ṣe olóòtú jábésì tí à ń wò yẹn initially tẹ bá wo ìrìn àjò ayé jábésì dáadáa ẹ rí wípé láti lẹ̀ òun ti gba orúkọ orúkọ yẹn ti orúkọ ẹ̀gàn. Hmm nípasẹ̀ àwọn òbí rẹ̀ mm. ṣẹ́rí nígbà míì ẹ̀jẹ̀ ó máa ń ba orúkọ jẹ́ nípa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìbí ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ orúkọ àwọn ènìyàn jẹ́ nígbà tó bá dénú ayé ìgbà míì wà ègún ìdílé ó máa ń ba orúkọ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nígbà tó bá dénú ayé mm. tẹ́ bá wo jábẹ́sì ẹ rí i pé fúnra ara ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ fún ọlọ́run wípé ọlọ́run òun ò fẹ́ irú ipò tóun wà yìí mọ́ wípé fún un ní ipò gbóhun lọ sí ipò tó dára kó ayé òun kó lè ní kó lè ní ìtumọ̀ mm. ìyẹn jẹ́ pé tá a bá fẹ́ ní orúkọ tuntun mm. nínú ayé gẹ́gẹ́ bí n tí mo sọ lẹ́ẹ̀kan mm. a gbọ́dọ̀ kọ́kọ́ mọ Ọlọ́run a gbọ́dọ̀ mọ Jésù a gbọ́dọ̀ mọrú ẹni tó ń ṣe torí ọ̀pọ̀ ìdílé ti fi òrìṣà tí àwọn bàbá bàbá wọn ti jẹ tí wọ́n ti bọrí ó ti jẹ́ kí a bà orúkọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo jẹ́ tó wọn kí n káwọ padà lẹ́ẹ̀kan sí mo lérò pé ẹ ṣe ń fi ẹ̀mí bá ọ̀rọ̀ Ọlọ́run yẹn lọ kí bàbá wa ní Olúwa tó máa dájẹ kú òun látàárọ̀ mo ka àwọn nǹkan kalẹ̀ pé àwọn onígbàgbọ́ pé ìgbà míì ẹmọ ẹlòmíì lè wà lójú kan kíṣẹ́ má lọ déédéé kí nǹkan kan má ti lọ déédéé ṣé gbogbo àwọn tó bá wà nínú irú ipò yẹn ṣé orúkọ àtijọ́ làwọn yẹn sì ń jẹ. ẹ ṣe olóòtú gbogbo àwọn tó wà nírú ipò báyẹn orúkọ wọn ò tí ì ní orúkọ tuntun ìdí ni pé ìdí tí wọ́n ti fi ní orúkọ tuntun ni pé gbogbo nǹkan tó bá ń ṣe àwọn náà rí i pé kò sí ọwọ́ Ọlọ́run ní mhm. nínú ẹ̀. wọ́n mhm. kàn máa tiraka ṣá. wọ́n kàn máa tiraka ni and adema olóyìnbó máa sọ pé heaven help those who help themselves. Mhm. ọ̀run máa ń ran àwọn tí ó bá ran ara wọn lọ́wọ́ ihun tí wọ́n lè fi tiraka torí pé orúkọ tá à ń sọ yìí gan pàápàá ẹlòmíì àjogúnbá ogun ló ba orúkọ ẹ̀ jẹ́ ẹlòmíín wà bóyá nínú ìdílé wọn wọn ní nínú ìdílé wọn bóyá àwọn bàbá wọn wọn kì í wọn kì í pẹ́ kí wọ́n tó kú bóyá tó bá ti dórí fifty sixty wọ́n kú nígbà tóun ti wá gbé tó ti wọ bàtà yẹn tó ti kẹsẹ̀ bọ bàtà yẹn tóun náà tí ò bá wá kíyèsára títí títí tó fi dórí forty fifty yẹn òun náà á kú nítorí pé ó ti jogún orúkọ tí àwọn bàbá yẹn ti kíni o tó ti jogún mm. ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ lè ṣe ẹwọ ẹlòmíì tó ń lọ sí chọ́ọ̀chì lónìí mm. tí àdúrà wọn ò gbà mm. tó máa ríra wọn bí ẹni pé àdúrà wọn ò gbà tàbí kọ́ ní ṣọ́ọ̀ṣì àwọn làdúrà ò ti gbà tàbí kọ́ ní pé ṣọ́ọ̀ṣì ibìkan làdúrà ò ti gbà ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọlọ́jà wọn á gbọ́jà kalẹ̀ wọn ní ọjà yìí ò yá wọn ní ọjà yìí ò ṣe nítorí pé wọn ò mọ Ọlọ́run ìwé Matthew dẹ̀ sọ fún wa wípé Matthew chapter chapter six verse thirty three ó ní ẹ tètè kọ́kọ́ wá ẹ tètè kọ́kọ́ wá ọlọ́run ná mm. ìjọba ọ̀run ná ó ní àti òdodo rẹ̀ èyí tó kù a ṣe kí ni o a ó wàá fi kún fún yín ṣùgbọ́n àwa èèyàn tá wà níta lónìí tá wà nú ayé a kọ́kọ́ wá ọlọ́run ná à ń wá ohun tí ò sọnù káàkiri òun ló ń jẹ́ kó kí àbàwọ́n bá ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń rí lónìí tí orúkọ wọn tí wọn ò ní orúkọ tuntun mm. nítorí wípé orúkọ tuntun tá a ti ẹ̀ ń sọ yìí gan ká tó lè ní àṣìṣe ni. Uh we have to work for heat. dáàdi mo mọ̀ pé àwọn kan wà tó yẹ pé bí ẹni tó jogún bá ègún sìn ogun kan ló jogún bá yẹn. bẹ́ẹ̀ni. a wá rí àwọn onígbàgbọ́ tó yẹ pé wọ́n ń gbàdúrà lóòótọ́ o wọ́n ń gbà á ó dàbí pọ́lọ́run ò gbọ́ ẹjọ́ kí ló onígbàgbọ́ tún lè ṣe torí nígbà tí a bá gbàdúrà gbà mí ká má parọ́ ó máa ń súyàn gbà mí pé kí ló dẹ̀ dé mo dẹ̀ gbà gbà gbà gbà náà àwọn wo la tún lè tọ̀ lọ sórí òkè la máa kọjú sí ni àbáwọn wòlíì la tá a tún lè tọ̀ lọ tó bá dàbí pàtẹ́ pé àdúrà tiwa ẹ ṣe atọ́kùn ohun tá a lè ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ni pé ká kọ́kọ́ bá bíbélì wa dọ̀rẹ̀ hmm. ká kọ́ ka ọ̀rọ̀ ọlọ́run ṣẹ́rí tá a bá ń ka ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ṣí wa níyè hmm. láti mọ ìgbésẹ̀ tó bá ṣe kí ni o tó bá kàn ìyẹn ni pé tá a bá ti gbájúmọ́ ọ̀rọ̀ ọlọ́run tá à ń kà á àfi tara darí nìyẹn tá bá ka ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run tá à ń wò yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ lọ́lọ́run máa ti bá wa gangan sọ̀rọ̀ nígbà tá bá ń kà á lọ́wọ́ tá bá wá iyè fún un ọlọ́run lè sọ wípé ọmọ lọ sórí òkè lọ mm. gbàdúà mm. tó bá ti dórí òkè ọlọ́run lè bá wa gangan sọ̀rọ̀ fúnra wa kì í ṣe ìgbà tá a bá ríran mm. tàbí tí ìránṣẹ́ ọlọ́run bá ríran sí wa àwa gangan ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ní ojoojúmọ́ àpẹẹrẹ lọ́lọ́run fi ń ṣe fún wa tá a bá nínú kíka bíbélì yẹn ìmísí ọlọ́run á sọ̀kalẹ̀ pẹ̀lú wa ọlọ́run lè ní ká lọ sórí òkè ká lọ gbàdúà tá a bá gbàdúà lórí òkè a lè bá àwọn ìránṣẹ́ ọlọ́run pàdé ńbẹ̀ wọ́n á gbàdúrà fún wa wọ́n á sọ àsọtẹ́lẹ̀ fún wa mm. ọ̀nà àbáyọ àtúnṣe kí ni o àtúndé mm. bá a ṣe lè ohun tá a lè ṣe tá a lè fi ní orúkọ tuntun nìyẹn ìyẹn ìkíní ẹlẹ́ẹ̀kejì ni wípé ká súnmọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ sí chọ́ọ̀chì lónìí ah. wọ́n ń fi chọ́ọ̀chì ṣe ẹ̀ tí ogun bá jà mí mm. ni mo máa wá ohun tọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn o tógun bá jà mí. dáàdì sàmú mọ sista kan kò ríṣẹ́ láti bí ọjọ́ bíi mélòó kan ó ń wá ṣọ́ọ̀ṣì dáadáa ah, àárín yín lọ́sẹ̀ tó kọjá ó ní a má bínú iṣẹ́ tó ń gba yìí tó máa ti lọ láti monday sí kínní sátidé lòun á fi fọṣọ fọṣọ fọṣọ ṣẹ́rí sunday yẹn á lòun fẹ́ fi ìsinmi ọ̀rọ̀ yẹn wá yà mí lẹ́nu látijọ́ ẹ̀ tí sísá yìí ò tì níṣẹ́ ó máa ń wá ṣọ́ọ̀ṣì dáadáa ọlọ́run wá dẹ̀ mú fún gbé iṣẹ́ wá dé ìsìn wọ́n ní sunday làwọn fi ń sinmi báà lè fẹ́ bá mi sọ fáwọn aráalé pé ìgbà ogun nìkan gan pàápàá kọ́ là ń mọ jésù. ẹ ṣe àtọkùn ohun tó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ gangan nìyẹn ìgbà tán bá wà nú ogun wọ́n máa fi ọlọ́run wọ́n máa fi ọlọ́run ṣe sọ̀mí kalẹ̀ mm. kété tí ọlọ́run bá ti ṣẹ́ ogun yẹn tọ́nú ayé wọn wọn ò ní kọ́ńtàtì kankan pẹ̀lú ọlọ́run mọ́ wọn ò ní kọ́ńtàtì kankan pẹ̀lú ọlọ́run mọ́ wọn ò ní ìdí ọlọ́run mọ́ títí títí dìgbà tí ọlọ́run bá ṣẹ̀ tú tí ogun yẹn bá ṣẹ̀ tú wá padà sínú ayé wọn. wọn á tún sá padà wá tẹ bá kíyèsí jóòbù ẹ rí i pé jóòbù núwe jóòbù Mm. olúwa ló sọ fún èṣù gangan fún rẹ̀ mm. ó ní kó lọ sọ fún ó ní kó wo jóòbù dáadáa ó ní olóòótọ́ ni ó ti ń ṣòótọ́ jù ó ní kó lọ kó lọ kọlù ṣùgbọ́n ọlọ́run wá fi nǹkan sóní kìkì ẹ̀mí ẹ̀ nìkan ni mi ò ṣe kí ni o mm. ni mi ò fi lé ẹ ní ọwọ́ ẹ rí i pé ìgbà tí èṣù sátánì máa kọlù jóòbù nínú ìrìn àjò rẹ̀ ẹ rí i pé ó ẹ̀mí ẹ̀ gangan ló ń wá ọlọ́run ní òun ò fẹ̀mí ẹ̀ lé ẹni tó ṣòtí tó ń gbàdúrà tó ń sin ọlọ́run gan fún rẹ̀ ọlọ́run sì sọ fún èṣù pé kó lọ kọlù ìyẹn jóòbù á bọ̀ sí bọ́ sí ẹni tí ò ṣe kí ni o ẹni tí ò wá sílé àdúrà déédéé tí ò gbàdúrà mm. tó jẹ́ pé nígbà tó gún bá wà nú ayé wọn mm, nìkan mm. náà lè ṣe kí ni o náà lè mọ ọlọ́run ṣùgbọ́n ìmọ̀ràn mi fún wọn ni wípé kọ́ má jẹ́ kó jẹ́ pé gbogbo ènìyàn ká má jẹ́ kó jẹ́ pé ìgbà tí ìgbẹ́ bá ń gbọ̀n wá nìkan la máa ń ṣe kí o la máa ń mọ ọlọ́run ṣe ni tá bá ń sin ọlọ́run àdúrà dàbí àdúrà dàbí ohun tá a stọ̀ pamọ́ ni Mm. àdúrà ohun tá store pamọ́ ni tá a bá ti ń gbà á lójú ẹsẹ̀ yẹn ó lè má manifest mm. nítorí pé ó máa ma store á máa store á máa store ṣùgbọ́n tí àdúrà bá máa dìde padà tó bá máa manifest mm. ó làwọn Yorùbá fi máa sọ pé tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í kà á mọ́. onígbà tẹ́ pé Ọlọ́run bá yí tán ẹlòmíì padà sí wọn náà bó ṣẹ́ṣọ́ ni. bẹ́ẹ̀ni wàhálà ẹmọ ọdún tó ti ń gba àdúrà tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ẹmọ pé tí Ọlọ́run bá mú ẹlòmíì láti ìsàlẹ̀ lẹ́ni tí ò rí jẹ tó gbélé kínní bínúkonú nígbà tí ọlọ́run bá máa gbé ìyanu dé tó bá wá kọ́ ilé àwòṣífìlà wá ní kínní wọ́n á ní bóyá ó tẹ́ǹdì lẹ́sà kò tẹ́ǹdì ẹlòmíì ti ń gba àdúrà láti bí ogún ọdún tó mo tún kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i ní báyà ti bọ́ sí ìpele tó kàn yẹn ni ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí àwọn olórin ẹ̀mí tí mo gbé wálé ní sísítà mi dáadáa ọmọọba jésù àwọn ni evangelist abiola akala Àjàyíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Bíọ́lá fame màámi ẹ kọ́kọ́ bá ń gbóhùn orin yẹn sókè nù. mẹ́lẹ̀ ṣàì dúpẹ́ oore hmm. oore tí Jésù ṣe fún mi ẹ bá mi yọ̀ mo dúpẹ́ oore hmm. bàbá pa mí lẹ́rìn ayọ̀ hmm. ṣó pa ọ́ lẹ́rìn ayọ̀ bàbá pa mí lẹ́rìn ayọ̀ ṣó pa ọ́ lẹ́rìn ayọ̀ ó bàbá pa mí lẹ́rìn ayọ̀. Hmm, olúwa pa wá lẹ́rìn ayọ̀ lórúkọ jésù ẹ̀yẹ bá ń kí àwọn aráàlú dáadáa báyìí. mo kí gbogbo ojú tó ń wò mí nílé o a kú dédé ìwò yìí ṣé dáadáa la bá yín. dáadáa ni o ṣé dáadáa lẹ́yìn náà dé. <laughs> dáadáa la dé. sista tó gbà wọ́n tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí. ah wow ó ti lọ bíi fifteen years báyìí. Hmm. ṣé ká sọ pé ọlọ́run ló pè yín sí ìdí orin ẹ̀mí ni àbí ó wù yín kẹfí tálẹ́ǹtì yín ọlọ́run lógo. Ah, mo ọlọ́run ni because kò ṣe mí mọ̀ ṣe mí because ìgbà tí a ti kọ́ bẹ̀rẹ̀ gan láti pínísí wa nínú kwaya ni so a dẹ̀ rí pé taba ti tó bá jẹ́ pọ́ fẹ́ gbowó ọkùnrin gbégbá ọ̀rẹ́ ni wàá pè wá pé ah, ẹ ṣe jẹ́ kọ́mọ yìí kó kọrin òun náà àádẹ́kọ́ àrípín níbẹ̀ iná wọn yẹn á dùn mm. ayọ̀ wọn á kún mm. àti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mm, díẹ̀ díẹ̀ tá a fi wá wọnú entertainment. nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ ṣé a ti ẹ ti gbé àwo orin kankan jáde. ẹ mo ti gbé àwo orin jáde mo kọ́kọ́ gbé àwo orin glorious fame jáde ìyẹn bíi two thousand and twelve. ẹ fún mi ní tíráàkì kan tó jẹ́ bíi yorùbá nínú glorious fame. ọ̀rẹ́ rọra fẹ́ sọ jáyé ilé ayé asán ni kò sẹ́ni tó mọ̀la hmm. tolúwa láṣẹ kò sẹ́ni tó mọ̀la o ọlọ́run jẹ̀dá lọ. Hmm, ọlọ́run jẹ̀dá lọ lẹ́yìn yẹn kọ́. mo ṣe my fame náà. my fame ẹ fún mi ní tírafì kan nínú yẹn náà. nínú my fame yẹn mo sọ pé ṣẹ́tìrì ọlámilẹ́kan nílé tèmi o ṣẹ́tìrì tèmi tọ́pẹ́ lọ́dọ̀ bàbá torí pé ó ti bá mi ṣe hmm. ó ti ṣe yọrí o ẹ̀rí ọlọ́lá hmm. ológo dídán hmm. ó ti ṣẹ̀gàn mí dògo. ẹ̀gbọ́n wa ti dògo lágbára ọlọ́run láti pàtàkì tí wọ́n ṣe ilé ìjọsìn nìkan lẹ́sìn máa ń kọrin ẹ̀mí ni àbí tá a bá dá wà ń bẹ́ẹ̀ lẹ́sìn ẹ̀ máa wá kọrin bẹ́ẹ̀ ẹ a rí pé gbà tá à ń kọrin nínú ilé ìjọsìn mm. àwọn tó jẹ́ mẹ́mbà chọ́ọ̀chù aden tó bá fẹ́ ṣe ìnáwó wọ́n máa ń pè wá tàbá dẹ̀ lọ a rí pé Ọlọ́run gbé ara rẹ̀ ga nínú ayé wa mm. so à ń kọrin wedding ètò eh, kó àgbà afẹ́ṣekó mọ́ eh, afẹ́ṣilé ẹ máa lọ fún gbogbo tí wọ́n ti jẹ́ kẹṣẹ́ àkọrin ní Jésù lógo tó jẹ́ titọ́ Ọlọ́run ibẹ̀ náà láti. ọ̀dà gbogbo àwọn tó bá wá sórí ètò àwọn èèyàn lè jẹ́ mi lẹ́rìí wípé tí máa ń bi wọ́n ni ní gbangba wáyà pé ẹjọ́ tá a bá pè ń sílé ìjọsìn wa ní ìsìn pé kẹ́ ẹ wá kọrin ní ṣọ́ọ̀ṣì ni mo sì ń sọ báyìí bí à ń ṣe ìsọjí ṣé ẹ máa ṣáàjì wa lówó àbí bàbá gbọ́ pẹ́ wa eléyìí tó ń jẹ́ ọ̀nàdọ́rìọ̀mù èwo lè máa ṣe inú méjèèjì. a ṣe torí pé iṣẹ́ ọlọ́run náà la fi ń gbé lára. ẹ ẹ sọ dáadáa ẹ kì í ṣáàjì owó. a ṣe ìṣèbí tílé ìjọsìn wa yìí ni. a ṣe àbí ẹ ẹ sọ dáadáa tó ló máa tó máa pè yín. tó bá jẹ́ ti revival ni ah, wọn oh, náà fi ẹ̀mí ìmoore wọn torí kò yìí zina ká tó kọ́ mọ́. nǹkan tó bá ti fún yín ṣé nǹkan tó bá fún yín lẹ máa gbà bẹ́ẹ̀ jọ máa sọ́kẹ́ tó kù nílé. a fi tìfẹ́tìfẹ́ gbà torí à ń gbéṣẹ́ ọlọ́run ga náà ni. ṣùgbọ́n tó bá yẹ pé mo lọ dáwọ́ à ń bẹ̀ lẹ́sìn ẹ máa ṣáàjì mi fún yẹn àṣáàjì ìyẹn dá àjàre mo tẹ láìkì yẹn ẹsì táyọ láìkì owó púpọ̀ o wọn tẹ bá ti pa àwọn sísọ yìí ẹyẹ èyí àti ìṣọmọlúàbí Ọlọ́run á gbé ọwọ́ yín sókè lòlùkọ táwọn lẹwọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú iṣẹ́ orin àwọn tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn bíi evangelist Tọ́pẹ́ Àlàbí evangelist Esther Ìgbẹ́kẹ̀lé Esther Ìgbẹ́kẹ̀lé àwọn là ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. láti pàtẹ́ tí wọ́n á ń kọrin ṣe rí nǹkan kan tó tiẹ̀ ti ṣẹlẹ̀ sí yín rí ah. bóyá bí tẹ̀ ti lọ ṣiṣẹ́ tẹ̀ wò pé ó da tó gẹ́ àlùbátà ẹ̀dárin mi ò kọ́ mú. ó tiẹ̀ ti ṣẹlẹ̀ láàmọye ìgbà ṣé ká sọ ibi tá a máa lọ ní tẹ́yẹ́ pé àti ẹ̀nírí wọn náírà gan mo kúrò ńbẹ̀ tẹ́pọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn wa ni ẹ jọ èmi ò ṣe mọ́ o ẹ wá máa ẹ má pè mí mọ́ lọ́jọ́ mi o ó ti ṣẹlẹ̀ dáadáa dáadáa. torí gbà tí wọ́n ń bí ní ìsìn pé ṣé ẹ máa ń ṣáàjì ṣọ́ọ̀ṣì lówó ẹni rárá tán bá tún pè yín ọjọ́ wo máa tó upgrade báyìí ẹ bọ́ di ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ torí àwọn ọmọ tíyàn kó lẹ́yìn wọ́n máa ní ẹ̀yin lọ́lọ́run pé ọlọ́run ò pe àwọn àwọn èèyàn náà dẹ̀ ní mọ̀lẹ́bí lé. ó pọ̀ oríṣiríṣi àwọn kan wà tó yẹ pé wọ́n máa ní ẹ wá o a kò fẹ́ jẹ́ kí wá mínísítà. ẹ dẹ̀ ti mọ̀ pé bí èèyàn bíi méjì mẹ́ta ẹ kó lẹ́yìn. a ti mọ̀ pé kinní nìbọn tó bá ti jẹ́ pé dandan dandan tèmi àtàwọn ará ilé mi ni àwa sọ̀rọ̀ negotiation. ṣé tí mo fẹ́ gbọ́dọ̀ ṣe ń sọ yìí ọlọ́run àbùkù fún yín kẹ́ tó máa lọ mm, mm. orin wo lẹ fẹ́ fi dáwọn ará ilé lẹ́fẹ́ fi dá wa lára yá kẹ́ tó máa lọ lórí ètò lónìí. ok màá kọ nínú orin kẹta ilé tó jáde mm. ìyẹn àánú olúwa kọ tí àánú olúwa ló wá mi rí hmm. àánú olúwa ṣá mórí gbà hmm. tó bá jẹ́ nípa tèèyàn wá ti sì regún hmm. báyé ti fẹ́ kó rí kó má rí bẹ́ẹ̀ o olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. Ah, ẹ bá mi tutù ẹ bá mi tukọ̀ mo láìkí òun. àánú olúwa ló wá mi rí. tílẹ̀tílẹ̀ mi àánú olúwa ṣá mo gbà ni mo rí gbà ó àánú olúwa ló wá mi rí hmm. ló wá mi rí àánú olúwa ṣá mo rí gbà ẹ eh, tó bá jẹ́ nípa tèèyàn wá ti hmm. sìn regún báyé ti fẹ́ kó rí kó má rí bẹ́ẹ̀ o hmm. olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. Olúwa ló ṣe yìí fún mi o. Eh, ẹ bá mi dúpẹ́. Olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. tó bá ṣe ẹ́ lóore o kò gbégbá ọpẹ́ o olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. wà lọ bẹ́ẹ̀ mo ti bọ́ sí bẹ́ẹ̀ ni. olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. ẹ olúwa ló ṣe yìí fún mi o ẹ bá mi dúpẹ́. sista mo gbàdúrà lórúkọ jésù pé jésù àgbóhùn yín sókè orin lẹkọ tó dùn létí wa èyí tó mọpọlọ wá mo gbàdúrà lórúkọ jésù pé ẹ nídàwọn gospel artist tó máa dé sáà kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pòpọ̀ mọ́tapá bí ọlọ́run á jẹ́ kó rìn yín máa bẹ̀rẹ̀ máa túbọ̀ máa nítumọ̀ àlò percussion àlò drum àlò nǹkan kan sí ó dẹ̀ dùn kí sísá ìbá wa kó gbogbo gbogbo oríṣiríṣi tó bá tó bá kó dà lẹ́yìn nígbà kó dàárọ̀ làkà tó lọlé torí a máa jó a máa jó a máa àdá <laughs> fún yín ọlọ́run á gbọ́wọ́ yín sókè ẹ̀ ní ṣíṣe lórúkọ Jésù ẹ̀ tó bá rí yín ní ọdún mẹ́wàá sísìn bó lè rò pé ẹ má ti dé nínú orin. Ah mo nígbàgbọ́ pé ibi tí ọlọ́run mú mi lọ ibi tó ga ni mm. mo mọ̀ pé káàkiri káàkiri gbogbo àgbà ńlá ayé ọlọ́run á jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé mi torí pé ó ti pẹ́ mọ̀ pé ọlọ́run anomi jémi nù mm. ọdún mẹ́wàá sígbà tàwa yìí mo mọ̀ pé ah. kò ṣe ìlú yìí nìkan ọdún mẹ́wàá lẹ ti ń sọ ṣe rí lè tètè tí wá sórí Orísun ṣe rí àwọn ikọ̀ iṣẹ́ ìgbéraga ni o ṣe lórí Orísun ah wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ògo Jésù ni ṣẹ́rí ọlọ́run dá Orísun lẹ́yìn torí pé kí ni ṣẹ́rí ẹ̀yin gospel àti ẹ̀fẹ́ dìde ẹ máa bọ̀ ń bí ẹni tá a bá ti gbé sáyé báyìí ayé rí nìyẹn á dára fún yín sísítà mi ó dà kẹ́ ẹ̀ tó máa lọ social media wo la lè fi rí yín ẹni bá fẹ́ fẹ́ nọ́mbà yín o yóò wá pè mí ń fún ọ nọ́mbà yín. lórí Facebook Biola Fame lórí Instagram Biola Fame lórí Twitter Biola Fame. so olúwa dẹ̀ jẹ́ famous ẹ máa blow lórúkọ jésù nígbà tí ẹ bá ti wá blow tán tá a bá wá pè nǹkan wá lẹ́ẹ̀ráyè a máa play ilé fún yín lélẹ̀ <laughs> tó ẹbí ní sẹ́yìn ní olúwa ràn mí lọ́wọ́ dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé tí kì í ṣe ọlọ́run òkú tó bá bẹ̀rẹ̀ torí láì títa fi sọ pé ilé wa tó lọ èmi á máa sọ pé kí lẹ̀ ń ṣe ilé ìjọsìn yín ẹ̀ ń ṣàdọ̀dún kántátà ìpúgbó nǹkan tó bá ti ń ṣe ní dáadáa ìyẹn ẹ pè wá lórí Orísun a máa gbé kámẹ́rà wa wá gbogbo ayé máa rí yẹn lòmíà ní pásítọ̀ mi dẹ̀ gùdù èmi náà dẹ̀ ló lórí ẹ̀mí o choir master mi dẹ̀ gùdù ẹ wo owó kékeré báyìí la máa gbà lọ́wọ́ yín ẹ̀yin ẹ pé mi mi a máa pè wọ́n wọ́n wá sórí ètò gbogbo ayé dẹ̀ rí wọn orúkọ jésù gan wọn á di gbígbéga àbẹ́rẹ́ ẹni tó fẹ́ fọmọ fọ́kọ lọ́nà ti kìrìsìtẹ́nì nìkan alága àjókòó alága àdúró iṣẹ́ tí mo yàn láàyò nìyẹn ẹ lè pè mí zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three lórí instagram mo wà ń bẹ̀ ọmọge afẹ́ alárinà ọmọge afẹ́ alárinà mo gbàdúrà sínú ayé yín bẹ́ẹ̀ ṣe ń lọ lé ní pé búburú kan kì yóò ṣubú lù yín o àrùn karùn kì yóò sún mọ́ ilé yín tó ògo yín ò ní wọ́n mi o orísun ayọ̀ wa ò ní gbẹ orúkọ mi ní Kẹ́hìndé àyàfẹ́ ìyá yáàdì orí tẹlifíṣàn ó dìgbà kan náà.